من الشيطان الرجيم وإن خفتم شقاق بينهما فابحثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب والسبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يرحلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون به ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وأنفقوا مما رزقهم الله وكان الله منهم عليما الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ألا قسم الله أطلع الكرامة في جفوة نبي محمد دعوة على النبي والصحابة الذي أقول في كثير توليك في قلب تكفير سورة النساء láyà ọkọ̀ àti mẹ́ta thirty five náà ní áká ní èyí ìdílé ọgọ́rùn-ún di ogún àti ẹ̀ọ̀kan ọ̀dẹ́lọ́run tí a ti gbàlẹ́ náà kọ́ lọ́ṣà lọ́nà sí fún wa. tòsí ìkùrọ̀hán tí èèyàn bá ń ka tòsí pẹ̀lú ìlànà ahlùsùnà wàlùjàmáà ẹgbẹ́ ó ṣe pé ọ̀pọ̀ àtúnà ṣe lákàrẹ̀ bẹ́ẹ̀ ni ṣàlàyé pé àwọn tẹ̀sí ìkan bẹ tó ṣe pé àwọn ẹgbẹ́ ni wọ́n jẹ́ ìbámu pẹ̀lú ìlànà yẹn àkọ́kọ́ ni wọ́n ní tẹ̀sí rí الإمام بن جرير محمد بن جرير الطبري

ọ̀kẹ́ ìlú jẹ̀rí rèé bàbá yìí ní kẹbi ọgọ́rùn mẹ́ta ọdún lẹ́ni wọ́n ṣẹ̀mí pẹ̀lú tó tó wá jẹ́ gẹ́gẹ́ bí náà fáwọn ń pè ní bí tọ́lú rẹ̀ mọ̀tọ́tọ́rù rẹ̀ òun náà ní pẹ̀lú ìlú pẹ̀lú sí àǹkà yìí tó àwọn nǹkan tí ó kó síbẹ̀ ó pọ̀ ní àwọn àìsàn lóríṣiríṣi mo ń gbọ́ ọ̀kan tí àwọn kan ń fa mọ́ra wọn lọ́wọ́ bí a ní àwọn ẹ̀ṣọ́ tó lọ yí náà ni tó nípa ọ̀rọ̀ láyé kò ló lè jẹ́ náà ṣẹ̀tá yẹ́lẹ̀ jẹ́ jẹ́mẹ́lú ìsẹ́mi kìyàtì tó wọ́n ń wọ́n sọ́ di kànáà wọ́n sọ́ di òǹtí náà wọ́n sọ́ di àfihàn lójú àfiníṣẹ́ finíṣẹ́ yìí gbogbo ẹ̀yán wọ́n ti sọ̀rọ̀ àwọn jẹ́rìí ẹsẹ̀ kan ni wọ́n rí àlàyé rẹ̀ tó kílẹ̀ bàjẹ́ ó kílẹ̀ bàjẹ́ tó wọ́n ń sọ ẹ̀ nígbà pa mí nígbà ẹ padà sínú tẹ̀sí ìlú tẹ̀sí gbogbo tẹ̀ ń fa ọwọ́ kan ni tẹ́lẹ̀ ọmọ gbà tí ìmọ̀ ìlú tẹ̀sí tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn wọ́n ní ọlọ́run ní òní wọn àlejẹ́ náà àwọn ẹni yìí àwọn tó ń jẹ́ kéfìrí hatta yalija al-jamalu fi sammi al-khiyat بضم الجيم ولي ابن عباس ولي اكرمه àti mujahid lẹ́bi ọmọ kéwò ibnu àgbà ṣe pé òpin ẹ̀rí nù òpin ẹ̀rí nù. ọlọ́run gbọ́dọ̀ tọ́tọ̀ ibnu àgbà ife ibnu àgbà tó bá ń ka àyà yẹn yóò ní àtàyè lẹ́jẹ̀ lẹ́jọ́ múlò lẹ́jọ́ mìljíìmù wàtàṣídìdù mìíràn jùmúlò. يعني الحبل الغريب الحبل الغريب طريق قطوي في خرم الإبرة في أول في عبيرة قلوا هذا اختيار سعيد بن جبير انتم مجيب بن جبير نافونا سعيد بن جبير تفهم ولكن في رواية له وفي رواية أنه قرأه حتى يلج الجمال يعني فلوس السفن يعني بقى وطبعا دي وقوجوم ثم النفا وهو الخيال الحبال الغلال وقل رجع سوكم دعوة تبعني إنه مجمع واسيك لله إنه مجمع واسيك níjà mo wà sí ìṣègbè tí o ti fi ọ̀dọ́ ọgọ́rùn-ún ọdún méjì dàpọ̀ kẹsí ló kẹsí láti eight hundred years òun tó wá rí ifá àti ọ̀rọ̀ àwọn sọ̀hábà mẹ́rin kan wọ́n wà ní ọ̀sẹ̀ tó nílẹ̀ nílẹ̀ alẹ́ tí wọ́n ti lọ rẹ̀ yẹn pé ìlànà kẹsí rẹ̀ ahàdì tó lè fọ́ọ̀rọ̀ jà náà òun ló ti yanjú ọ̀rọ̀ jù torí kò ní sí ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu ẹnìkan kan lójú ìfẹ́ ẹnu àwọn tí wọ́n gba ọ̀rọ̀ àwọn tí wọ́n gba ọ̀rọ̀ látọ̀dọ̀ mẹ́rin tó lọ́wọ́ àwọn ìrọ̀sọ́lọ̀ lọ. Ewu ni ta sílẹ̀ ètò látọ̀dọ̀ bá ní Ẹ́kírímà Mùjáàrí Ìsàìlú Jùmẹ́yìn látọ̀dọ̀ Ibnu Àjáàtì tó bẹ̀ sí ètò lálàáfíà jùlọ. Sọ òun ni pé níbi tí a bá lọ bẹ̀rẹ̀ sílẹ̀ wa, ọwọ́ wa ń ṣàlàyé ọkùnrin rí obìnrin lórí nínú àwọn àyà tí a kà lọ ó ń ṣàlàyé tí a lọ sí dáwọn mọ̀ bákan náà ó wá ṣàlàyé pé obìnrin tó bá ti pé ìwà ń ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ ìbálò bú ń ṣẹlẹ̀ sí ọkọ rẹ̀ bí a ṣe ṣe pẹ̀lú rẹ̀ ibi ẹ̀ṣọ́ àti fún un ẹjẹ́ mọ́ lọ́wọ́ wa kà á. bákan náà ẹ kò fi àìyọ́nú sí èèyàn ní ojì níbi ibùsùn rẹ̀ èèyàn tún fi bá a lò. kò lẹ́yìn náà tí kò bá yí padà ìbáwí ìfàbùkù kan ní kì í ṣe ìbáwí ìlú oríṣiríṣi tó eléyìí ni a kà ní àná. ọlọ́run wá وإن خفتم عدل ذلك وإن خفتم شقاق بينهما وبعثوه حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا الله بني وإن خفتم شقاقا tẹ́bá ń bẹ̀rù wàhálà àìgbọ́ra ẹni yé bẹ̀yìn náà ò máa ó ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tó ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó àdìlọ́rùn ló kẹsí rí wọ́n ní ذكر الحال الأول أن يوم في شغالي في سياق قفوة ولكي إذا كان النفور والنشوذ من الزوجة yẹn ni pé ńgbà tí ìtapáńpá àìgbọràn ìwà tí ó ga oúnjẹ lágbọ́dọ̀ obìnrin ثم ذكر الحالة الثانية níbi ayà yìí ọlọ́pù wọn ń sọ ìṣe sí kejì wà ó wà ìdá kíánà lò fúrù nínú ìzọ̀jẹ̀ òun tó bá ṣe pé ìwà ìjà àìgbọ́ra ẹni ó wá ti bẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó ṣẹ́gbẹ́ta alákọ̀ọ́kọ́ ni pé obìnrin ń wà sí ọ̀dà àwọn ọkọ ń wá ọ̀nà bí ó ṣe pé ọ̀nà tó gbé ìgbà e lélẹ̀ yìí èyí tá ń kalẹ̀ ni pé ọkọ náà ti wá bẹ̀rẹ̀ ìwàkiwà tó náà ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú rẹ̀ tó tó wà ní àwọn méjèèjì ń ṣe kí ni àwọn méjèèjì ń jà ó ní àwọn méjèèjì ọgbọ́n àwọn ilé mọ́tò pàtìyàwó olùwàlúfíìmù yẹn bá ń ṣẹlẹ̀ nǹkan tẹ́ ṣe ni pé fọ́rọ̀ ẹ̀sùn hakaman min ahli yìí olúwa ní ẹ̀rọ lèyí gbé àwọn àwọn tí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó lè dá sí ọ̀rọ̀ ẹ̀kú ẹnìkan láti lé àwọn ọkùnrin wà hakaman min ahliha bákan náà láti ilé àwọn obìnrin náà ẹ pé ẹnìkan tí ó jẹ́ alákùnṣe tó ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá gbé kalẹ̀ lélẹ́ yìí ìyẹn ni pé ọ̀rọ̀ ti kọjá pé ọkùnrin ni àbí ọkọ yóò lè ní ìyẹnjú ọ̀rọ̀ yìí fúnra mi lẹ́yìn ìgbà tó ti gba lókùnkùn tán tó lọ ti lọ òun náà ti jọ ilé kan náà àbúrò náà ti lé abọ́mọ́ tó tó kálukú ti ti gbé gbára gbogbo ti jáde sí òun ọpọlọ sọ pé ẹ̀dùn wálé á parí rẹ̀ náà ṣùgbọ́n ẹ̀dùn wá tọ́ débi pé ó ti kó kálukú ti tọ́jú yáyáyá وقال خصومتهما ìmọ̀ ìlú kẹsì ni ìlànà fún àṣekọ́ ọ̀gá yìí lẹ́nu tó ìgbà tí ìpínyà tó bá ṣe láàrin ọkọ àti ìyàwó tí wọ́n ní kí ẹni tó adájọ́ أسكنها الحاكم إلى جنب الفسقة ينظر في أمرهما ويمنع الظالم منهما من الظلم لذلك هو ẹni tí ó jẹ alátúnṣe kẹ́nìkan wá láti sáìdì ọkùnrin kẹ́nìkan wá láti sáìdì obìnrin láti pé kí ni tọ́lọ́ ní kí ṣe eléyìí o يمنع الظالم من أمامنا الظلم كذلك أمي جيولوجا كما صدر سيبا من شاب سيبا يا مجيجي كذلك شايدا كذلك يقيا بدون سيئي تقول يا كاسل ودع ودع تقول يا جيولوجا كي تشليشي àtúnṣe kó lẹ́nu ọmọ ìgbésẹ̀ ní ìgbésẹ̀ àwọn ọkọ̀ ni pé kí wọ́n kọ́kọ́ rẹ̀ lọ sọ́dọ̀ ẹni tó bá ń tẹ́lẹ̀ ẹni tí ń jẹ́ alábòójú tó ìlọ́gàjì ilé ilé àwọn ọkùnrin kọjá sí i. sọ pé ah, ah, kí ẹlọ́dún kú ẹlọ́dún kú lọ́wọ́ náà ni ó fi dá kí àgbàlagbà ọmọ wà nínú ilé wọ́n ní ẹ̀kùn wọn tó bá kùn wọn tó bá rojọ́ lágbájá òṣèlú àtàkàtúgbà ọ̀rọ̀ jẹ̀bi ọkọ wọn ló ṣe dára àwọ ìyàwó ìyàwó ló ṣe dára àwọ ìyàwó wọn ló jẹ̀bi ọkọ wọn ló jẹ̀bi ìyẹn ìyẹn fi hàn ẹ gbọ́dọ̀ jáde níbi tí ẹ bá ń pe ọkọ àti ìyàwó láti fi wọn yanjú ọ̀rọ̀ fún wọn tí wọ́n ṣe pé ìmáwùn ní kẹfìlẹ̀ wà ní tàbá kọ́nà àmúhùnmá wà tọ́ láti kòròjú láti hùnmá pípé tọ̀ ọ̀rọ̀ wọn ti wá di pé ó ti wá léṣinka ó ti lágbára gan-an ìjà yẹn ti wá pẹ́ ìyẹn ni pé ẹyẹjú rẹ̀ sì ẹnu bá lè ọ̀ka wọn ẹnu ní jẹ́wọ́ gàdí ilé ẹnu lè ọ̀ka wọn tó àbí ẹ̀rí yẹjú tó kí ẹnu tó ọ̀rọ̀ yóò di ọ̀dọ̀ adájọ́ nù èmi sọ̀rọ̀ rìpọ́tì kan lọ tó kọ́ ni tó bàá sàlẹ̀ hákìmọ̀ sí kọ̀tán adájọ́ àwọn ọkọ̀ sọ pé ìwọ pẹ nìkan wá lé ìwọ pẹ nìkan ẹni bá wọn lẹ́rọ ẹni tí máa ń ṣe ìṣẹ́rẹ́ nìyẹn tọ́pọ̀ àti ìyàwó bá lọ sí kọ́ọ̀tù tí wọ́n kọ́ wá ni pé pé mọ̀lẹ́bí tiẹ̀ kan wá tí wọ́n ní wọ́n ní wọ́n ní fámìlì máa ta ni ẹlọ́ lè tẹ́sí rẹ̀ láàrin ara yìí tó yí ò ní ló sí àkọ́kọ́ líyẹ̀ sẹ́mi rárá káà méjì ó wòye tọ̀yẹ́ ń kó wọ́n fi àmúrí ìmáà kákíyèsí ọ̀rọ̀ àwọn méjèèjì pé àwọn méjèèjì kí ni ń ṣẹlẹ̀ gàgà fún náà àṣìbáyìí wọ̀nyẹ́fọ̀ ẹ̀dá náà sí ìmọ̀láhà kí wọ́n ṣe nǹkan tó bá ń jẹ́ àtúnṣe mímá yorùyá nìyí tọ̀ táwọn méjì bá rí ni pé nínú tẹ̀fúríkì wọ́n lè sọ pé kó bá kọ́ wọn lọ́mọ rẹ̀ lá ẹ má fẹ́ra ẹ má fi sílẹ̀ pọ̀ àwọn tàwọn fíìkì àbíkọ́ ní ẹ̀yẹ̀dú ọ̀rọ̀ òbí jẹ́ tó ń ṣe yọ̀ da wọ́n tó ń ṣe yọ̀ da àwọn ènìyàn ni ẹ̀ṣúfù àtànáàzọ́ àìlẹ́tọ̀ ṣe ń wo pé ìdí ayẹyẹ ọ̀rọ̀ yìí tó tọ́lọ́ sí pé ìyòrídá ìsìláṣà sáwọn méjì bá ń wá tẹ́gbìrò pé afẹ́tà tó ṣe bí àwọn méjèèjì yìí àwọn ti kí wọ́n lọ mọ̀ lọ báyìí ìdí tún ọ̀rọ̀ yìí ṣe olùwọ́n méjì bá gbìrò fáwọn mọ́tà tó ṣe يوفق الله بينهما ọlọ́run sì fi wọ́n sunkún jẹ́ lérí ọ̀rọ̀ yẹn nínú òde yanjú látara pé àwọn ẹlẹ́rìí pé àtúnṣe ni àwọn wá tọ̀ ìyẹn ni pé ẹni tó bá ń yàn nígbè lọ lè yanjú ọ̀rọ̀ yìí bóyá láti lé ọkọ̀ àti láti lé ìyàwó tó ní ọ̀rọ̀ lè ṣe wọ́n tún lọ lè dá sí nǹkan míì ti wàhálà bẹ̀bí náà pọ̀ ilé ní ibú ọmọ làbẹ̀bí kí n tiẹ̀ wọ́n ní ẹ̀rọ lè yanjú ọ̀rọ̀ àbí àkànbí ni kàtà ọkọ̀ ìyẹ̀rí dídí ní là ọ̀rọ̀ náà ní ẹ̀rọ lè yanjú kí ẹ̀rọ lè yanjú so lọ́lọ́ fi pè wọ́n ní hakama ní pé tí olú rẹ̀ pé tí ọmọ nǹkan máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ sí súnà nìyẹn máa ń yẹ láti lè yanjú ọ̀rọ̀ wọ́n ní kọ́ fẹ́ yanjú ọ̀rọ̀ tó di wá di pé èèyàn tó fi èèyàn tó ba ọ̀rọ̀ jẹ́ sí i sọ kí ọlẹ́ni pé ah, àtúnṣe la fẹ́ yìí kọ́ra kí ọlẹ́ni pé ah, àgbàlagbà níbi ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ eléyìí bákan náà kò gbọ́dọ̀ tìyàn lójú tí ẹ bá ti rí pé ó ti dé ipò pé ó kálukú ọmọ lọ́nlọ́ rẹ̀ fún àwọn ń kó bẹ́ẹ̀ lómi nìyẹn obìnrin míì ó ti bímọ kan ti rí pé ó bímọ kan àdíkò sí bímọ ó ti rí pé á ìrìn tó pẹ̀lú ọkùnrin yìí ẹ̀yin tẹ́ wọ́n ń dá sí àwọn ní ẹ̀sẹ̀ sùúrù ó ti kílẹ̀ sí pé ilé ìwú ọkùnrin yìí ló tọkùn kan lórí àlejò ti rí káàkiri gbogbo ayé nu ẹ̀ ó wọn kà á fún ọ ní tó yọ àdìmọ̀ tán wà bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ wàhálà ẹlòmíì ló padà yá wòye ọpọlọ rẹ̀ dàrú pẹ̀lú pé inú rẹ̀ wá ní dùn tí mo wá ronú ọpọlọ fìtínà wá bá ọpọlọ gbogbo gbà ìrònú náà ti ṣayé ọmọ mi wà lálà ṣe sọlọ́wọ́ bẹ̀rẹ̀ mi. ẹni tẹ́ bá ti rí pé eléyìí ẹni tẹ́ lọ lè ṣàtúnṣe ẹni tí ń dá sọ̀rọ̀ ẹ sọ tí ń jòdòdò ọ̀rọ̀ fún ẹ bá tàn wọn. ànábì sọ wọn àlẹfẹlẹ nínú ojúṣe mùsùlùmí òun náà ní pé ìdásán sọ̀ṣáká fọ́kìlì òun náà fi hàn. fún ní ọ̀rọ̀ tó dáa èèyàn bá wá ìmọ̀ràn wọ́n dọ̀rọ̀ fi ọ̀rọ̀ lọ sọ ìdí bá ń jẹ́ òun lórí ọ̀rọ̀ fẹ́ á ah, ọ̀rọ̀ bẹ̀rẹ̀ yìí ìdí tọ́rọ̀ dé dúró yìí o á ah, ọmọkùnrin ó níbi kọ́ yọ̀ lọ́rọ̀ yìí ẹ bára nínú tó ẹ mọ àwọn olùdíje tí ó lẹ́sìn ẹ dàpọ̀ sẹ́yìn ọ̀rẹ́ ni wọ́n pè lọ ìyẹn ẹ́ ó lè yọ kódà kí ní ẹjọ́ ń ṣẹlẹ̀ tẹ́bá jẹ́ tẹ́bá dé àwọn tí wọ́n ń ṣe adájọ́ ní kóòtù náà nípa ọ̀rọ̀ ọkọ àtìyàwó àwọn adájọ́ ti gẹ́ẹ̀sì pé àwọn eléyìí wọn ò lè jọ gbé papọ̀ adájọ́ wa ní à ẹ ẹ náà mo ṣe dúró rẹ̀ ní à adájọ́ ní ní ráìtì kò sọ pé fi kalẹ̀ ìwé lómi fẹ́ torí pé kí ni inú tó gbà kò fún yẹn ní ìmọ̀ràn òdodo ni kò dájú òdodo tó bá ti rí ni àti tó bá ti kó bá rí pé à ah, mo tó wá gbọ́ra wọn nílẹ̀ ni o òun bá ṣe ń mẹ̀tí ní ara wọn ni wọn méjì náà wọ́n sì dá o gbà wọn lọ́wọ́ á fún ọ ní pé ah, á ẹ̀sìn sùúrù ọ àgá ìgbé wọn gbà wọn. ìgbà tí wọn náà rí ọkùnrin tó pé ń mu igbó ń fa igbó ń fa igbó ìyàwó sí nìyí ìyàwó sì ń sọ pé kíní kọ́ta ọmọ rẹ̀ lẹ́nu rẹ̀ náà ní nígbà kankan mo sì sọ pé ṣé ẹ mú un gan ni àfi ìgbà tó gbá mi lójú ṣe àà ah, tó wá ní ọ̀hún ah, ti sùúrù rẹ̀ ni wọ́n ní ọgbà lójú ló tọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni mo gbà lójú kí ló nínú rẹ̀ náà àgbà gbá náà ni tó sọ fún pé abẹ́lé ah, yìí kì í ṣe ń tó lè fẹ́ o ọ̀pọ̀ hmm, lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ tiẹ̀ lọ́wọ́ ẹ̀ lómi lọ́wọ́ so adájọ́ mọ̀ ń sọ tí ó bá ń jẹ bẹ́ẹ̀ ni, tó bá ń dá sí ọ̀rọ̀ náà kúrò àdéni yẹn tó bá kórìíra rẹ nísìnyí wípé irú mọ̀ràn wọn yára fóònù yìí yóò padà rí aláìsàn tó bá yá yóò padà rántí ìkẹ́ á ah, ẹni yìí ti fún mi lọ́rọ̀ nígbà wọn èmi ni ìgbọ́ o sòrò eléyìí tó yẹ kí n ṣàkíyèsí ni tó yẹ kí n ṣàtúnṣe kí n ṣàtúnṣe tó yẹ kí n tú ọká ẹtù ọká kó kálukú ọmọ lọ ní إلى نملك كثير مما يريانه من التفريق أو التوفيق وإن كما تقول بقوة كذلك إن كان بكم الله لو إن الله كان عليما خبيرا لو أن يولون أقول مما لمن خبيرا وقد تكون كان بكم ìró tó ń ṣe láburú àbí tó ń ṣe ní dáadáa gbogbo ẹ̀ pátápátá náà ní fún oníkálukú ní tiẹ̀ tó níbí náà ni gbogbo ẹni wá fẹ́ dá sí ọ̀rọ̀ àwọn èèyàn fún ẹ̀lú ní ìkọ̀mọ̀rọ̀ dá sí báwọn lè tó bá ní wáyé bí ẹni ọ̀mọ̀rọ̀ ní ìmọ̀rọ̀ dá sí kíkalẹ̀ ká ẹni ọ̀mọ̀já parí o kó ń bẹ́ẹ̀ àlọ́kọ́ wá dá sí wá jẹ pé èèyàn máa dá ọ̀rọ̀ ọ̀rọ̀ ni tó kọ̀ bá kí ìrọ̀rùn nínú ìwà báyìí. نعم واعبد الله واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان محتالا فقولا قل وغني واعبدوا الله الإمام ابن كثير عليه رحمة الله من يأمر تبارك وتعالى بعبادته وحده لا شريك له فليروا بطع شيء ذكر واعبد الله كما تسنون وبعين ولا تشركوا به شيئا كما وقلوا وقلون وقلون كذكا فإنه هو الخالق kí ló dé tó jẹ kọ́lọ̀ lè ẹ gbọ́dọ̀ máa ṣe bí ẹ gbọ́dọ̀ gbé ẹ̀fẹ́ ẹ̀sùn fún nǹkan kan ní àfọlọ́ olùwà lọ́mọdé tó dá ẹ̀dá olùwàdé dà tó kọ́ lọ́mọdé ń tẹ̀lé ń jẹ́ ẹ̀yẹ gan yóò ní àrùn ní mẹ́ta wọ́dà fún mílíọ̀nù ọ̀rùn أم لهم شرك بالسماوات في بكتاب من قبل هذا أو أثارة من كنتم صادقين so ọlọ́run tí bá ń sọ fún yín pé ẹ gbẹ́sọ̀ àti bí ẹ̀sọ́ ẹ̀sìn mi fẹ́ lómi ọlọ́run kò wá fún mú ìdí wá ìdí tí mo fẹ́ sọ ni pé ẹ̀yin kọ́lẹ̀ dẹ́ẹ̀dá èmi ni mo dá gbogbo ẹ̀dá a jẹ́ pé ìjọsìn ìwárí ebi ọlọ́run wà nìkan lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ṣe fún ìképe ìjírẹ́ bẹ́ẹ̀ ìbẹ̀rù ìgbọ́n jínijínì ìgbáralé èmi ọlọ́run wà nìkan lọ́gbẹ̀ẹ́ lọ́wọ́ fún torí pé mi ni mo dá yín olúwọ́n bá ní à pé àrùn ní mẹ́rin àpàdà fún omi ọ̀rọ̀ gbogbo àwọn kẹ́tẹ́ ń pè lọ́lọ́run àdúgbò ń gbé ẹ̀fọ́ mi fún ẹ jẹ́ kí n rí nǹkan dà ẹ wá sọ ní wọ́n dá fún mi ẹni wọn ò rí ẹ̀dá kankan wọn ò rí nǹkan tí wọ́n dá lẹ́dá ó lè pé dídá tó lọ́wọ́ bá dá ẹ̀dá ìpèníjà ara ni wọ́n lè yìnyín láti kó yí pé òun ò lẹ́tọ̀ọ́ òun ní ẹlòmíì àfi ọlọ́wọ́ wa ẹgbẹ́ ọ̀jẹ́ ni tó wá ti di pé lọ́lẹ̀ ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ wa fún nǹkan míì ó ti ṣàbùkù fún ọba tó dá ọ. ولي الرأيون مثله فإنه هو الخالق الرازق المنعم المتفضل على خلقه في جميع الآيات والحالات في جميع الآيات والآلات كل يوم ما إلا الله في أن كيرو أن يرجع إلا الله gbogbo àsìkò gbogbo ṣe tí lọ́wọ́ máa ń ṣe ìkẹ́ fún ẹrú rẹ̀ sọ̀rọ̀ tó wáyé báyìí pé òun náà ló ń ṣe nǹkan báyìí tẹ́lẹ̀ kó fi lé jìnnà ẹni kan kó lé jìnnà ìpè ha nǹkan lọ́dẹ dá o gbogbo tí ń jẹ́ dà pé ha nǹkan lọ́dà kódà ètò kéré jù kéré gbà mí tí èèyàn bá rí àwọn tí èèyàn bá wà láwọn ẹ̀ṣẹ̀ sí yóò tún wọn tún lọ bọ́ láwọn aṣọ kí ni tó tẹ́ bá rí ẹni tó rẹ̀ tọ́wọ́ ni wọ́n ní èèbó bí wọ́n ṣe máa tí wọ́n bá rí ọmọ ẹ̀dẹ́ èèyàn tí wọ́n gba ẹ̀jẹ̀ rẹ̀ fún ẹlòmíì wọn ò lè rí ìwòsàn sí èèbó ò lè rí ẹ̀jẹ̀ sí wọn ò rí ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kò sí kò sí kò sí sáyẹ́nsì kò sí tẹkinọ́lọ́jì ńlá yé tó wá àti ń dá ẹ̀jẹ̀ ẹ̀ ò dẹ́kun ṣùgbọ́n tó wá ní èèyàn wàlúwà tó wá fẹ́ lu ẹ̀jẹ̀ wá àwọn rí ẹ̀jẹ̀ yẹn tẹ̀sán tó o ṣe lásán sọ́wọ́n máa ń wọ pé ẹ̀dá nǹkan kan sẹ́ẹ̀ nípa yìí ọ̀ká nǹkan kan sẹ́ẹ̀ irú ìṣesí ẹ̀dẹ̀ tí mo ń mọ̀ yá fọ́ nǹkan kan wọ́n ní kídìní kídìní kídìrín bí nǹkan ṣe wọn ò rí lé orí kídìní mi ṣe wọn ò rí orí kídìní ṣe wọ́n yàrá lọ́wọ́ àbí kó transport wọ́n gba tẹ̀lé kan wọ́n yọ ọ́ lọ sí ẹ̀ wọ́n á fi tẹ̀lé kan ni tó bá ń lágbára tó mọ̀ fáwọn tó bẹ́ẹ̀ tó ṣe kídìní kan gbọ́ ẹni tó tẹ̀lé tẹ̀lé ní oṣù kídìní. lọ́wọ́ kí nìyẹn. ọjọ́ nǹkan ńlá tọ́lọ̀ lọ́wọ́ ní ṣàlẹ́ǹjì ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ̀wọ́ àlùfáàtò náà kọ́lé tọ́lọ̀ bá ní lórí ọ̀nàṣà lórí pàtẹ́lì ìrìnà yá yóò dáhùn lórí ọ̀nàṣà lórí pàtẹ́lì ìrìnà ìrìnà ìrìnà ìrìnà ìrìnà ìrìnà wíwá ní gbogbo àwọn tẹ́ẹ̀ ń lọ sí ń ké bá tẹ́ ń pè wọ́n pé alágbára ni wọ́n alágbára ni wọ́n wọ́n lágbára sáyẹ́ǹsì wọn gòkè olùwàlúláyé yáfíò fún olùwà ara yìí wọ́n lè dé ìdíje wọ́n lè dá ìdíje tó ṣe rí ọ̀hún. Sọlọ́ ni wọ́n tó lẹ níbi pé tí ẹni tí bá gbà nǹkan lọ́wọ́ wọn tó lè dá padà. Sọ̀tà ní ìgbẹ́gẹ́ ni pé dídá ẹ̀dá. Bákan náà, ṣíṣe jíjẹ ń mu fún ẹ̀dá. Olúwa ní ṣe nǹkan tá à ń jẹ tá à ń fún wa. Èbó lè dá yẹn gan-an gẹ́gẹ́ kábàlà gẹ́gẹ́ lásán gẹ́gẹ́ ká ń yẹun tí yóò dé yẹn tí wọ́n jáde sanu wà lè ṣe ń tẹ́lá fẹ́ ṣíṣe tókè òye kọ́nà ṣe máa ní àwọn nǹkan kó wọn òkú jáde nínú lẹ́lẹ̀ yẹn gan kí wọ́n mọ̀ pé agbára lọ́wọ́ wa agbára tó ga ni bákan náà wọn ò lè wò lásán kẹ́ni àwọn ó da kẹ́míkà kan sílẹ̀ lẹ́ẹ̀ kí àgbàdo ti jáde yẹrọ ẹ̀ẹ́dà kẹ́míkà sí àgbàdo ni kẹ́míkà lẹ́dà fẹ́gbàdo kódà kí o tó lè wo àwọn àwọn adìẹ tí wọ́n ń ṣe àwọn brọ́lá kọ́kẹ́rì kìnnìkan kankan ẹwà wọn ní táwọn ń jẹ ẹ̀rọ tẹ́lẹ̀ táwọn ọ̀rà jẹ ẹ̀rọ láíláí òun lè yí òun lè áṣì rẹ̀ kó di tí àwọn akéde máa ń jí àwọn ẹyin táwọn àwọn fẹ́ràn àwọn ẹyin tí wọ́n máa ń gbé kalẹ̀ wọn. láéláé wọn ò lè yé nǹkan ọmọ ẹyẹ náà kò lè fi wọn ò lè áṣì rẹ̀ kó di ẹyin. àwọn iṣẹ́ wọn áṣì èyí tí ó búra wọn ni tọ́ba búra wọn tí wọ́n wáyé òun náà áṣì jùmọ̀ ní di àwọn ọmọ tí kìí kí ń ta tí wọ́n ní ìtiwọ̀ ilé kí o múlẹ̀ tó fà ìmọ̀ ayé léyà ẹ̀ṣẹ̀ láyé léyà tó lè yí kalẹ̀ kan ní pé òun àwọn ti lọ́wọ́ àwọn aṣọ àti ní oṣù ọmọ ẹ̀dìẹ tuntun wọn ní pé nítorí wọn bá dá lẹ́tọ̀ yẹn gẹ́gẹ́ nítorí wọn dáhùn láàrin ara wọn síra wọn òun yóò kóra wọn ní wọn ni wọ́n tọ̀lé tí wọ́n aṣọ wọn àgbo ìdúró kí nìkan yóò àgbo náà máa jẹ́ pé ẹ̀sùn wọn sábà lè. so lè fi mọ agbára tí ń bẹ níbi tí ọlọ́mọ bá dẹ̀dà ike pọ́ mi o òsì káàkiri kan láti lè dá nílẹ̀ yẹn gbọdọ̀ wá máa ṣe ọlọ́mọ bá náà ni o gbọdọ̀ fi ṣe ẹbọ pẹ̀lú rẹ̀ àyẹ̀wò kẹfìrì wọ́n ní wọlé ṣílẹ̀ fún ilé iṣẹ́ ẹ̀ń ní mọ́kìlọ́ kọ́ọ̀tì yìí ìwọ̀nà fún ẹ̀dá kankan ní ẹ̀dá ọlọ́run kí ọmọ wa fún ní ẹ̀tọ́ ọlọ́run ọba ní ti ń jẹ́ ṣílẹ̀ tọ́wọ́ ní wọlé tó ṣílẹ̀ fún ilé iṣẹ́ ẹ̀ń tó àlàyé tó bùkátà láwùjọ àyè kí ọmọ pàrà rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo ìgbà wọ́n mọ̀ ká tó mọ̀ máa torí pé kí ni ìṣẹ́ríhùn àmàjá omi ènìyàn bá ní àmàjá omi ènìyàn bá sọ ọ̀rọ̀ iman ọ̀rọ̀ gbàgbọ́ kọ́lá kí o ti gbọ́ yé kó yé yàn yẹn tó ní bùkátà ìtumọ̀ ìtumọ̀ tó ń gbọ́ gbèlè dàtí ẹ tí o ti wá sí gbọ́ yé tó tí wọ́n ní ìṣẹ́gun pẹ̀lú ọlọ́run òun náà lọ́pẹ́ ní ìròyìn kan papọ̀ mọ́ ọlọ́run ọba ó lè bá ọlọ́run wá orogún lọ́pẹ́ ní ṣírk ìtumọ̀ orogún ni pé ìbá wa ẹnì kejì ike ẹnì kejì rẹ̀ lélẹ́yìí níbi nǹkan kan nínú àwọn ìjọsìn sọ̀rọ̀ tí ń jẹ́ ìjọsìn àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ ní ẹni pé ká bẹ ọlọ́run ọba ká kékeré pé mo ní ìgbà báyìí ìgbẹ́ tí bá ń ké nǹkan míì nínú ẹ̀dá tó wọ́n bá dá ẹni wọn ó ti mú ọlọ́wọ́ bá ó ti fún ní orogún olùkọ́lọ́ ní orogún. tẹ́ bá ń wọ ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́kọ̀ọ́ tí wọ́n wáyé jù láyé ibi ọ̀rọ̀ àdúrà yìí fúnra ẹ kúrò nínú àwọn mùsùlùmí tí ń ṣe wọn èyí káwọn aṣọ wọn kalẹ̀ káwọn aṣọ wọn fọ́nà àwọn tó ń jẹ́ àwọn kìkìrí bí ń jẹ àwọn olóòtà àwọn ọlọ́sùn tó ń jẹ́ kìkìrí bá ilé bọ píọ̀ tẹ́ka wò kẹ́kẹ́ ní tẹ́ka ń sọ pé kí ni ń jẹ́ ìjọba ń ṣe bọ́ wọ́n làwọn àwọn ń tọ́ kẹ́kẹ́ ní àwọn tọ̀rọ̀ kẹ́kẹ́ wọn làwọn tó ń bọ̀ fún báyìí kí náà wá níbi òkun wọ́n ń tọrọ ní ó lè jẹ́ pé wọ́n ń dáadáa àbí wọ́n ń kí kó ṣe ẹnìkan àbí kí aburú kó ṣe ẹnìkan ti ń jẹ́ ntáfẹ́ kó bu oṣù báwọn nù náà ni ọba yóò fi á ẹlẹ́bọn lẹ́yìn yìí ti á ọ wà ní kí oògùn oògùn máa sọ oògùn onílé kó kéré fún ọ kọ́bàtà lákùnrin wa pẹ̀lú rẹ àbí kí oògùn ọbọ yẹn kọ́ ọbọ kọ́ ọbẹ̀ nìkan jà kí sọ̀pọ̀ náà kọ́ rẹ̀ jẹ́ ẹlẹ́bọ ni wọ́n rí tẹ́lárẹ́ tó gbé ẹbọ lọ tó ríta kò sí tó wá lọ wọ́n lọ ṣe kí ni wọ́n lè pè sí wà nǹkan náà ni wọ́n lè wọ́n ní kọ́fẹ́ kọ́fẹ́ bíbá ẹni gbé ẹbọ lọ tó ríta wọ́n gbà pé àwọn àwọn burúkú káwọn kílẹ̀ máa ń pè wọ́n ó ní àwọn àwọn olúmọlẹ̀ ó ní àwọn olúmọlẹ̀ kan àwọn ni wọ́n gba ẹbọ lọ́wọ́ rẹ̀ wọ́n wá ṣe ó ṣe sí fún un ń ti ń jẹ́ ẹbọ náà nù so ẹ wá padà wá sínú ọ̀nà àwọn mùsùlùmí náà àwọn wa ní àwọn òṣogún àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀bàtálá àwọn òṣìṣẹ́ olúwẹ̀lẹ̀ àmọ́ wọ́n wá tó oní orúkọ míì ẹlòmí wọn ni wọn pe ànábì sí ànábì lọ́lọ́run ànábì kọ́ ìyá ọ̀sùn wúlálá kò síbi yẹ bí ṣé ọlọ́run ló pè ó tọ́ọ̀nù àwọn táyà mọ̀kọ̀tà mọ̀tẹ́lẹ́dí tọ́ọ̀nù ìdúró wa burú sínú kẹ́tọ̀ wa lè dé àwọn tí ń ṣe tó wà lọ́dọ̀ fáwọn ìpínlẹ̀ ọ̀hún àánú tó wá sí yẹn ni pé ẹni tó bá tó wá ń kìlọ̀ fún wọn ọ̀tọ̀ wọn tó wá ní ọ̀tọ̀ ọlọ́run tó lòun ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní nàìjíríà àbá tó lọ ẹ̀sẹ̀ ẹ̀dá fún un ìdí máa ń ṣàlàyé lọ nípa àlàyé tí ń ṣe lọ́pá ipe àìrí pe ànábì ipe ànábì yìí ṣe tí a máa ń pè tá a máa ń bẹ̀ ànábì ò lè ṣe nǹkan kan fún wa ọlọ́run lè ṣe nǹkan ẹ̀dá kò sí lólè ìgbọ̀nà wọn dájà ẹ̀dá rẹ̀ wọ̀n mọ́jẹ̀ dídé nu pẹ̀lú ìbúlé lè dáa irú àfa bú ni ó ní àwọn ti ànábì máa tẹ̀pá àwọn fẹ́ àwọn ti burú so àwọn yorùbá yìí la ojú ń bẹ ojú ń bẹ bá ti wúlẹ̀ gẹ́gẹ́ sọ ìjà bọ́ ìjà bọ́ tó bá ra yọjú pé táyọ̀ ń bá rí ẹ̀yìn kọ́rù ẹ̀yìn kọ́rù ní sọ tèmi ni torí ta ní sọ́dẹ́ wọ́n ti ká rí ẹ̀yìn kọ́rù ẹ̀yìn kọ́rù ẹ̀yìn sọ tèmi ni so ó ti ohun tí ó burúkú ń bẹ àbáwọn yìí ń wọ́n ti jẹ̀gbọ́n ní pé ẹ́ torí ìpínlẹ̀ ìpínlẹ̀ sáwí ni ìpínlẹ̀ tàtọ́wùfù ni bí ànábì àtọ́lọ́run kò tí ìyàtọ̀ lọ́dọ̀ ní dúdú àtọ́lá kọ́kọ́ ń bọ́ ṣeré lọ́wọ́ iná kò tí ìsọ tí ń jẹ́ ìgbà tọ́kàn wọn fún ọ fún ọ sọ fún ọ. sọ ẹbọ ni irú àwọn kéèyàn pe ànábì yìí kànáàbí ya Rasulullah ṣàfẹ́ ìmọ̀ tẹ̀lẹ̀ náà lọ ìtẹ̀lẹ̀ lọ́wọ́ ayé àyínà pàtàkì tí ìgbà kan bá ṣẹlẹ̀ ẹ̀lọ́gbọ̀ ya Rasulullah Muhammad wọn tó eléyìí àtàkàtà ni àtàkàtà ni ọlọ́run ni tó yẹ pé àlẹ́lì yẹ pé kátówá ní wòlíì kátówá ní abẹ́òkọ́ lílì jìlá kátówá ní ìbẹ̀rẹ̀ nìyá kátówá ní àmẹ́lẹ̀ ìjà ní kí ọmọ wa pé ẹ pé ẹ̀rọ wà nǹkan lọ́dọ̀ rẹ̀ eléyìí ẹ̀bọ̀ ní àbáfà mi náà ní tí wàá ní mí tí ó ẹ̀ẹ́dọ́gbọ̀n léèrè ọjọ́ ń gọ́nà ẹ̀ẹ́dáàkù tí ẹ̀ ọmọ ẹgbẹ́ àwọn bá tó ti sáájú ní ìjọba ń pè wọn. bẹ́ẹ̀ bọ́ rẹ̀ ẹ̀hẹ́ àbó olóyin ẹ̀kọ̀ kùnú ní kàràjú náà àwọn afá lálánù lókè ẹ̀yẹ àbátàrò ní àbá olóṣùn kí ní kan wá pè wọ́n kí wọ́n wá ní bá ṣe pè wọ́n yọ kí wọ́n balẹ̀ kọ́rẹ́ oníbalẹ̀ ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá lọ ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ tó wọn là tó ṣùlẹ̀ kú mi yí ṣe ìtàn sábà ní àdúgbò fọlọ́wọ́ ẹgbẹ́ fọlọ́ ẹ àlẹ́bọ tí à ń jọ ń dáríjọ ṣe ṣe ni ẹ wọnú ilé ìfẹ́ ń jò ní ìlọ́sẹ̀ tó lọ àwọn ilé ẹlẹ́dẹ́ tó kún mọ́tàlásí àwọn olóòrùn ti jáde ọ̀tà wọ́n jáde wọ́n ń darí ọba ìwọ́n ti lọ́dẹ̀ pàdé àwọn mọ́tàlásí wọ́n wá ń sáwọn ní nǹkan ní eré àwọn táwọn ọ̀nà kí ní kankan torí yóò kò sí ní jẹ́ bẹ́ẹ̀ lọ́nà yìí àmọ́ ìtò kálukú ń dá ṣe kálukú ń dá ṣe ń bẹ àbí táwọn pẹ̀lú kọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fáwọn yìí wọn lóró làwọn pẹ̀lú àwọn sọ ìtẹ́ àwọn oòrùn àwọn oòrùn oòrùn afá oòrùn àbí ẹ̀rọ lọ síbi wọ́n ti sọ afá mi di wọ́n sọ afá mi di òòsà àbí pàtẹ́ ìbá ń lọ bí sàárè rẹ̀ tó ń lọ ilẹ̀ lọ bí ń tọrọ nǹkan bẹ́ẹ̀ sàárè àfà ó sì kún lọ́ọ́ ibà mú fẹ́ràn ẹni ọlọ́ sàárè rẹ̀ kó àwọn afáàtà tó kú lẹ́nu tó fẹ́ yìí náà wọ́n sì ń fi sàárè ọ̀hún inú ilé wọn àti wọn ti inú ilé inú ilé wọn àti oṣù tẹ̀sí ti ràpò sí kó lọ́ọ́ àmì ẹni bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti parẹ́ tí ó tún ṣáìtì eh, kódà wọn ló fi éèkì sí mi sísàlẹ̀ ẹ̀dá ṣe ǹjẹ́ àwọn ará ọ̀tún lè fi lélẹ́ yìí mọ́ ǹjẹ́ àwọn ará ògùn sọ́ni tó lélẹ́ yìí wò mọ́ ìtàn àwọn onídàáwọ̀ ní ìsinmi gbogbo tí ò tó burú táwọn yóò jáwọ́ ń bẹ̀ aláwọ̀ ní ìsinmi jáwọ́ dákùmọ̀ tẹ́lẹ̀ bá ti ń ṣe bàbá wọ́n ti mú wọ́n ti fún agbálẹ̀ ìdòmà wọ́n ti fún ọwọ́ àti àgbáyé wọ́n ti fún bàbálẹ̀ àbí kan inú mọ́sálásí lọ́jọ́ ẹ̀sìn àwọn ẹbí àbíkọ̀tá nílọrin ń bẹ̀rẹ̀ náà lóríṣiríṣiríṣiríṣi káàkiri ọ̀rọ̀ ìwé lélẹ́yìn ìjọba ọ̀gbọ́n ṣé ẹ̀sìn ọlọ́run lẹ́gbẹ́ pé léyìí gbogbo tó ti máa pẹ̀lẹ́ ẹ̀bọ náà nìyẹn torí wọ́n ti rí bí ẹni lára àwọn ẹni yìí ẹni ńlá ni wọ́n kọ̀ wá jẹ́ni ńlá lójú yín tẹ́fẹ́ máa bọ̀ kí ló tẹ̀ gbé wọn lọ sí tẹ́ kí ló tẹ̀ gbé wọn ságbà látọ́ ń gbé àwọn yòókù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá tẹ̀ gbé wọn lọ kẹ́ gbàgbàlá ń bẹ ìlékọ̀ kan lágbàlá tó olùkẹ́ iná kó rú ọmọ mú bàbá ìwọ̀n sàárè ìwọ̀n àbí ẹwà ní fàtẹ́gùn sí ẹ̀jẹ̀ ìyẹ́ pẹ́rẹ́ ní ọgbẹ́ kí atẹ́gùn ọlọ́run ò sí o àwọn aláfàtì wa fún ẹ̀yà ní mú lọ àbí wọ́n sí kékeré ó tẹ́ kí òwúlò mọ̀ nígbẹ́ tó bá ti jẹ́ ẹni rẹ̀ láti wọ́n mi sàárè ọlọ́run fẹ́ sàárè fún tó ọlọ́run wá ní gbogbo ń jẹ́ لما النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أتدري ما حق الله على العباد من mẹ́ẹ̀tọ́ من tó ما agbára كل fi عبارة fún ìgbà lọ́wọ́ ẹ̀dá. قال الله ورسوله ما أعلم معاذني يمر قل أن يعبدوه اطلعوا لكم فيه لا تشركوا به شيئا ما تبقى له فرني بيبقى ṣé gbogbo táwọn wí tí ẹ bá ti free níbi ẹbọ ọlọ́ ẹ tí ẹ bá free níbi ẹbọ yóò ti free níbi nǹkan tó pọ̀ náà ẹ̀rọ ti kí yóò bẹ̀ dáhùn kò kan ní ìtọ́wọ́n táwọn fẹ́ kó kọ́ náà ní náìjì so wọ́n ti subject méjì náà sì ni ìgbà tí result kan jáde báyìí orí pé o ti score ninety five ẹni o ti score eighty five ẹnu tó kẹwàá náà ni pé ẹ̀yà kí n kàn rí five p àbí kí n tó mú àkókò ninety tó kù lọ. bẹ́ẹ̀ ni tí ẹ máa tún ìníbi ẹbọ tó o máa ti là níbi ẹbọ tó náà ni agbọ̀dọ̀ máa pariwo rẹ̀ síra wa létí gan-an ọ̀rẹ́ bọ́ ọ̀rẹ́ bọ́ ọ̀rẹ́ bọ́ gbogbo níta bá ti kíyèsí ká ṣàlàyé rẹ̀ fúnra wa láti dá ọkùnrin bẹ́ẹ̀ náà ni torí ẹ̀ ti mú o ti mú eighty five over hundred eighty five over hundred so ṣeéṣe eighty five eighty seven ti o ilé ayé nìyí òun lọ́dọ̀ ọlọ́run èèyàn mú náìtì ni ó mú hundred ni hundred percent lórí tàwọ̀ṣe àmọ́ tó bá ti mú ọtọ́kọ́ bọ́ níbi ọ̀rọ̀ ẹbọ kò dín ní eighty five tó kọ́ kẹrin ọkọ̀ kẹrin ọtí kẹrin kọ́mọ wáyé kù sí ni náà lọ́dọ̀ ọlọ́run sọ pé iná lọ́ àdáyà òfin ayé ìṣúná kàbí yìí tó wá ní tó bá lè ṣẹbọ pẹ̀lú mi ìlú ìfúrí jìyàn láíláí ẹlẹ́bọ̀ ò lè bọ́ mùsùlùmí tó ṣẹbọ tó pàdé ní pẹ̀lú ẹbọ ò lè bọ́ nínú ìyá mi ìyá wọn ti ní ìyá gbére ní ìyá gbére so ìyá gbọdọ̀ mọ́ nínú nǹkan tí ń jẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó lè rìn àṣẹ àkọ́kọ́ tọ́lọ́run bá pa wá gbogbo ẹ̀dá tó dá ẹgbọ́dọ̀ jí ẹgbọ́dọ̀ jìnà sí ẹgbọ́dọ̀ dúró lè dúró ìgbẹ́ ẹbọ ẹgbọ́dọ̀ wọn lọ sí ẹ̀ sọ̀rọ̀ bákan náà nípa ẹbọ bákan náà kìí ṣe níbi àdúrà nìkan ìṣọ́ra kí ọ̀rọ̀ wá ìṣọ́ kí ọ̀rọ̀ wá ọ̀rẹ́dẹ̀ kí kí máa tà kí máa rí ṣe tó kí máa rẹ́gàrà kí máa lọ kí máa bọ́ wọ́n ní wọ́n àfọ̀ ní ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ yìí tó láti fàdí láti láti fò ó ẹ̀dá gbogbo ní sọ́tò fásitì àti ọ̀tẹ̀ dúdú ti jọra wọn kí á fò papọ̀ fásitì sọ́tò fásitì láti ṣe ọlọ́run sí ni tí ẹ bá ń wọ ẹrú ọ̀sẹ̀ yẹn tí ẹ bá ní ìgbàgbọ́ sírú ọ̀sẹ̀ mú tí ẹ ti wọ ẹbẹ tó gbà á èèyàn ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run wa. tòbẹ̀lẹ̀ lọ rúurì yẹn ọwọ́ èèyàn aláṣẹ́ǹtì pẹ̀lú rìn tó lọ ẹnìyẹn ń wọlé lọ síríìtì lọ sí. ń wọ iná lọ tó ìdúró àwọn nǹkan yìí ẹ gbọ́dọ̀ mọ̀ pé kan kankan ìtọ́lọ̀ ọmọ bá dá kò lè ṣe torí òun ni ìtumọ̀ pé ọ̀dà tó ṣe kó yí ṣe àná mọ́nà ń wá ìṣọ̀rọ̀ wọn ra kí ni ń wá ìtọ́lẹ̀ ìtọ́ra ló pé ìtọ́rọ̀ lọ́rùn olùkọ́ ajẹ́ pé oúnjẹ ọ̀fun tọ́lọ̀ ni oúnjẹ tọ́lọ̀ ló ká.

pé ọ̀sán yọ ta kankan ìrọ̀bí àwọn tó ní bí mo ní ọ̀rẹ́ kan ní ọjà ọba kọ́lá orúkọ mi lẹ́nu yẹn ń ta ráìsì ni èmi wọn ráìsì lọ́rọ̀ rẹ̀ mọ́tí láti débẹ̀ ń bá sọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ pé ẹ máa ń ṣe kíní kan mọ́ ẹ máa ń ṣe kíní kan mọ́ alimọ́lẹ́ jòkó mọ́ ẹni káàdì nìkan gbà mí lọ́rọ̀ rẹ̀ mo ti dé padà mo ti lọ bẹ̀ níjọ́ kaba ìmọ̀ fẹ́ rárá ìsì ló bá dá ọ̀rọ̀ kalẹ̀ ní àtàwọn ìlú lóko ní ìlú náà ó ní ọ̀rọ̀ tẹ́ máa ń sọ fún mi mo ti padà rí ó ní òun lọ sọ́dọ̀ àwọn àfa kan lọ rí bí ló máa ń ní àwọn àfa tó kan tán dáadáa àfa kan kan tán ó lè wà mọ́ sọ́dọ̀ wọn pé ọjà wọn yá tó jẹ́ àwọn ìyá àbáyé wọn ní kó mú seventy thousand naira wá ọ̀rọ̀ sọ yìí ó ti tó bóyá ti ten years ó ló ń kó seventy thousand naira yẹn lọ ọlọ́wà fún un ní ọṣẹ yìí ó ní kó máa kó máa wẹ̀ ẹ́ tó lè yẹ sọ fún yín ó ní ẹ rò pé ìjọ tó ń gba ọṣẹ yìí ìjọ òun nìkan ló ń wá ilé ẹgbàá tí ó gba àwọn kọ́tọ́mà. olùwọ̀wá ẹnìkan ó yẹ wá há yányán wá wá mọ́ à jọ́kìnní jọ́kìnní jọ́kẹta jọ́kẹrin òun ti ń wí ọ̀tẹ̀ yìí gbogbo ẹ̀ náà dá báwo ni kọ́ ń gbé ìwé náà ni à nínú òun ti ń wí ọ̀tẹ̀ yìí náà onígbò òun ti wọ ẹsẹ̀ yọ báyìí ìkàbá tó ń òun ọjà bá tó ń wá padà láyé bá tó ń darí ọ̀dọ̀ padà à. ó tó ń kó sọ fún mi nù ní ọlọ́run sàánù rẹ̀ nípa kí mo ṣe wúre ọ̀sẹ̀ yìí nìsín àwọn èèyàn ń ya wá mo ní kùmọ̀ dé ẹrú ọjọ́ ẹrú bàbá tó gbọ́dọ̀ fún ọ̀rọ̀ fọ́nà tó dé ẹrú ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run kékeré fún ọ ní ìwà láì bẹ́ẹ̀ tunu fẹ́ lọ ni pé àwọn náà wọ́n máa ń ṣe kíní yẹn òun ló tẹ̀ pọ̀ jù wọ́n ṣe kò ní ṣe àmọ́ èso tó wá tó dè wọn wọ́n ti ní èso ti pláàni fún wọn tó akọ́kùnrin bá padà lọ sọ́dọ̀ bàbá yẹn ni kí ni ọwọ́ pọ̀ lára yẹn ọwọ́ pọ̀ àwọn àwọn èèyàn ti ń lé ọ wọn dúró wọn dúró òun lọ́kàn gbé wọn ti gbé wọn tẹ́ padà lọ torí pàdé ti ní pé bàbá kí ní yóò ṣe tó fẹ́ ọkùnrin ilé jáde kó lọ fẹ́ yìí àwọn bá ní ọwọ́ pọ̀ lára yẹn àwọn tẹ́jọ dúró àwọn aláwọ̀ àwọn tẹ́jọ mú sọ̀ sí ayé wọn wọ́n ti mú ọ̀fẹ́ sọ́ọ̀bù rẹ̀ tó ń mú padà lọ láti ṣe lè pọ̀ tó ń sáà ni pé gbogbo ojú máa ń jẹ́ ẹ̀pọ̀ wàlá ìmùsùlùmí ni ọlọ́mọ ṣàlà wa ń sọ̀rọ̀ lọ wa wọ́n ṣàlà kan lọ́wọ́ ṣùgbọ́n abẹ̀rẹ̀ nítorí ọ̀rọ̀ ọjọ́ yìí náà ẹgbẹ́ wọn tó tẹ̀yọ̀ kan. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك